bàbá kan ó gbọ́dọ̀ ti kú nísìn ìlú tó ń pè ní èjìgbò lé lọ́sùn state bàbá yẹn bá ń bá wọn ṣòṣèlú òṣèlú tó kọ́kọ́ dé ń gbà náà tá a bẹ̀rẹ̀ yìí ó sàn ṣòṣèlú ó wá lọ ó wá wà nù ẹgbẹ́ alátakò ẹgbẹ́ alátakò tó wá wà yìí àgbẹ̀ ni ó àmọ́ ìmọ̀ lọ mítìnì dáadáa ó sì lẹ́nu wọ́n wá wò pé àwọn ó lọ ka amóko ibi tí ti ń roko bíbù tí wọ́n bù wọ́n sì yí párá ì táwọn kan ti fẹ́ yìnbọn bíbù tí wọ́n bù báyìí wọ́n wá tì nígbà tí ó bí tí ó balẹ̀ inú yàrá ẹ̀ ló balẹ̀ sí ó sì jẹ́ ni tí àwa ló wá ní ṣe mọ̀ pé òun kọ́ lòun ṣoògùn yìí òun ò mọ̀ ń pẹ̀ rárá ó ní ṣùgbọ́n òun rántí ọdún kan gbà tó ń wà bí ọmọ ọdún mẹ́fà bàbá mi àti ọ̀rẹ́ wọn tó kúlòsì mọ́ wọn jù ó ní wọ́n mú òun lọ sóko wọ́n wá ní kóun mi kinní kan wọ́n sọ di kinní yẹn fún un àṣé kinní ijọ́ náà tóun mì láti nǹkan bí over fifty years àṣé yóò ṣẹ̀wá ṣiṣẹ́ lásìkò ọlọ́run mọ́sàwá ṣọ́ ní kọ̀ọ̀kan wa ẹni ọlọ́run bá ṣọ́ lórí ṣọ́ o ọlọ́run mọ́sà ṣọ́ wa o ṣùgbọ́n gbogbo bó ti wù kó rí ààbò ṣe pàtàkì ààbò ṣe pàtàkì púpọ̀